wọ́n máa ń sọ̀kalẹ̀ lóru yẹn ni o confam ọlọ́ni kódà pé sáwọn màláìkà nìkan wà rúrù ọ̀gá wọn náà máa ń sọ̀kalẹ̀ kí á nínú orí salamun hiya hatta mọ́sọ̀lá ìrìnàjò àwọn afọ́lẹ́sẹ̀ sí ni pé salamun hiya wọ́n láwọn màláìkà ni ó kọ̀ mọ́ fà kiri àdúgbò àwọn tó àwọn tó bá tí ń kalù bọ̀rá àwọn tó bá tí ń ṣàdúwà fún àmọ́ tọrọ ìkẹ́ fún mọ̀ tọrọ ìkẹ́ ẹ̀yìn ẹ̀ sórí ilé ohun ẹ̀nà alùbáríkà ohun ọlọ́pọ̀ polisi yóò ẹgbẹ̀rún àjọ́nà ohun àmà ẹlẹ́kùn àdúrà tí màlá ìkà bá ṣe màlẹ́kà tí èṣẹ́ lọ tó lè fi wé àdúrà táwọn òkúrọ́ mọ́ ń ṣe fún wa ìdí ni ọmọ jẹjẹ nìkan ó túnmọ̀ tọ́jẹ́ lásìkò nìmọ́ fáwọn ará ẹgbẹ́ lọ́pùpẹ́ fún ọ káàkiri aṣẹ́ ìlóyìn ni wọ́n dúó sí ibi tó ti sí lọ́wọ́ ẹ àsìkò yìí kéjá àsìkò tó ẹjẹ́ nìkan tó mọ́ta ẹ̀ àsìkò tó yẹ ká frí àwọn èèyàn sọ́lọ́ wọn ni ẹ mọ́ta èèyàn náà ọlọ́ta mú wá o nítorí tájẹ̀ yìí náà nígbà kéré jù báyìí lọ tàbí kéré jù báyìí lọ dáadáa àwọn àbá àgbẹ̀mbẹ̀ wọ́n yìí tàbá àdúgbò wọn kéwu wọ́n tàn yí wa lọ́mọ ilé kéwu ládùúgbò lọ́ba fọ́ ọdún alápá ẹ̀sìn ọ̀gá àwọn ọmọ kéwu gbà náà àwọn náà sáà mọ́ bẹ̀rẹ̀ sún lẹ̀ káàkiri nígbà tó gbé gbogbo ẹ̀ kìí jọra wọn ọlọ́mọdé àgbàánu wa àbá àwọn wà kó wa àwọn tó mélòó kan báwọn wọ́n tún wá lọ envelope white wọ́n wà tẹ̀lé ìdábòdò kan dé ìdílé kan sínú ẹ̀ ọ̀rọ̀ tí wọ́n wí ìwọ̀ wọ́n lọ́wọ́ sí lẹ́rìí ìlà ìlà ìlà àbá àtàwọn yìí ò ní ìdábòdò kan níbi tí ó ti yìí àmọ́ la kó ní access tòsí ìlú mẹ́ta yìí ló wà ibi ó wà àti gbàgbẹ̀ kọjá àmọ́ ní dápọ̀ rẹ̀ àwa làwọ̀ á kó envelope ó máa ń lé ní 2000 pieces tàbí kó wa tábà tí ń kí sí mọ́ ìtàkì jẹ́ kú bà lọ́wọ́ báyìí mọ́sálásí ó ti kún ìta ó ti kún àwọn àmàhà báwọn yẹn àmàhà àmàhà àmàhà wọ́n kí o tọ́bá yìí wọ́n máa announce láti wájú ni ìwé tó gbé síwájú yẹn ẹ láti kọjá àwọn bàbá kíní kan ní ẹ̀fọ́ ó sínú ẹ̀ àwọn èèyàn sì máa fi owó sínú ẹ̀ àwọn òwò àmọ́ ọlọ́rẹ̀ píkì ẹ̀ padà ṣèjá bá ṣe tán tá a ti ta gbogbo ti nílé ẹnìkan tá a lọ nínú èkó náà òun náà nígbà ká yẹn sí ẹ̀ ládùúgbò tiwa ilé rẹ̀ láti wọn lọ yọ owó asọ́tẹ̀ asọ́tẹ̀ àtúnú asọ́tẹ̀ dáadáa ẹ̀yà bá ti wá ẹ̀ tán níbẹ̀ náà láti ẹ̀ àwọn àmọ̀ mtn mélòó àmọ̀ fún ọ ààfin lẹ́lá tó lè bọ́ nílé lọ wà wà láàyè lẹ́bí láìlá àti ìlà bá a ti ń tẹ̀lé ìdákùn torí ta fẹ́ jẹ́ àti nítorí ta fẹ́ jẹ́ àwọn àbáàkún náà padà wá jẹ́ wá dá lẹ́kọ̀ọ́ pé à eléyìí ò sí lára rẹ̀ àwọn náà wá kojú wọn sílà pé kò sí mẹ́ lóòótọ́ àwa túbá àwa aláà túbá tán níṣe ń dìjà ìtàn yóò dáa àwọn abẹ́ awí bẹ́ẹ̀ òyìtí tẹ́nìkan kó fi ẹnìkọ̀tọ̀kì adọ́lì ìlú ìran àbí ẹ̀kọ́ ni adọ́lì èkó ìran adọ́lì dúmọ́ta adọ́lì èbúdérò ẹgbẹ́ ìgbẹ́ inú sígbàwà ní ẹgbẹ́ adọ́ fún ìrò ni a ń ṣe ju àá kárùgbọ́n ti tiẹ̀ ẹnìkó lè dún màhúrú màhúrú mẹ́rìnkan ibo là ń lọ ọgbọ́ la ń gbọ́jọ̀ mọ́ o ní bí oríire tá a fẹ́ ṣe ń bẹ́ ó kọjá ká máa dáhùn èèyàn lọ́nà pé àfi ká wá síbì kan àfi ká kan àfi ká ṣe gbá àfi ká ṣàwọn ọlọ́mọdé àtàánú o mùsùlùmí oríire yìí ẹ má jẹ́ àjọ gbọmọ táwọn bá jẹ́ wa ẹ má jẹ́ ó jẹ́ ara wa lọ́wọ́ ọlọ́ni khairun min alifisha ọlọ́run ló lo ore ju ẹgbẹ̀rún oṣù lọ one thousand eh, months eighty three years and four months ẹ wá jẹ́ ń sọ túmọ̀ rẹ̀ fún akóyè wa dáadáa mo ti rọra yan bí àmẹ́tí jẹ yan ẹni bá láǹfààní epo yan náfìlà aráta méjì náfìlà yẹn wá fọ́ọ̀lù sóòrù lé látòlù kọ́dí ó lóore jẹni tó yan náfìlà aráta méjì kí wá yàn bẹ́ẹ̀ lójoojúmọ́ lójoojúmọ́ lójoojúmọ́ tó fi wá di 83 years and 4 months lọ 83 years and what? 4 months lọ ó lórí jùlọ bí kí èèyàn ní méjì méjì méjì méjì lọ tẹ́gbẹ́ kọ́lọ̀ kó sàánú wa ní kọ́lọ̀ ti fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kó jẹ́ kọ́lọ̀ náà kó jẹ́ kó jẹ́ kí kó jẹ́ kó yé wa bí èèyàn bá kí alùkùránì péjì kan alùkùránì péjì mélòó péjì ẹyọ kan alukurani tó kà yìí ó wọ́n bọ́ọ̀lù sí déédé òru lẹ́yìn látòlù kọ́dírì anábì ló lóore ju alukurani péjì kọ̀ọ̀kan tá a wá ń ké lójoojúmọ́ lójoojúmọ́ fún eighty three years and four months lọ kódà tààrà àtàbà ṣe ọmọ ẹrú ọlọ́wọ́ ọba kan ọmọ ẹ̀ ṣiṣẹ́ ládàá kan owó lọ́wọ́ abẹ́bí ṣe àwọn apè mi níbi ìjè ló pé á ah, àwọn dẹ̀bẹ̀ iṣẹ́ ládá báyìí o pé àwọn tó dẹ̀wù àwọn pé iṣẹ́ ládá yẹn kó bọ́ọ̀lù sínú òru lẹ́yìn láti lọ́kọ́ níbi àwọn ní kí lè mí ní sípọ́jọ́ òru lẹ́yìn láti lọ́kọ́ níbi bọ́ọ̀lù ah, ẹnu àwọn àkọ́ òkú lórí ẹ̀ ní tó sì lékè inú ọ̀rọ̀ ni pé kò ṣeé sọ pọ́jọ́ báyìí lóòótọ́ arínú àwọn sàhábà bí Ubayi ibi ni káàbì Ubayi ibi ni káàbì làámọ́lẹ̀ pé òru Laylatul Qadri òru 27 ni Sheikhuna al-Allamatul Muhaddith Muhammad Nasiruddin al-Albani alayhi rahmatullah àwọn náà làámọ́lẹ̀ panagada ipé òru 27 ni mo rò wáyé ṣùgbọ́n àkọọ́lẹ̀ látọ̀dọ̀ ànábì kò já máa òru wo níjọ́ kan là nẹ́bí sùn ó ti lálàá ó ti mọ ọjọ́ tó rù yìí jẹ́ ìgbà nẹ́bí mọ́ ànábì sì rẹ̀ ìjọ tó bá ilé tíríkì nìkan tí ó tètè jẹ àwọn àjẹ náà ń bọ̀ wá ṣe gbé gbòòrò fáwọn mùsùlùmí nù ìjọ bá tíríkì nìkan tó lè má jẹ àrínáwọ̀ ń bọ̀ wá kéde rẹ̀ fáwọn mùsùlùmí nù sallallahu alaihi bá sáré bá nìkí ń bá rẹ̀ ìbámbọ̀ yáyáyá ìjẹ́ kó wá sọ fáwọn mùsùlùmí pé òru lẹ́yìnlákùnlé kọ́dírì ọjọ́ báyìí ó bọ̀tù ìgbà náàbí oró déjòkó ànábì bá bá wọn tàbí méjì àwọn méjèèjì wọ́n jọ ń taun síra wọn ó ti tó ó ti tó ẹgbẹ́ akẹ́ kí ló ṣe jà kí ló bá jà ìgbà náàbí ó fi parí ìjà ànábì bá ní áá bíbọ̀ tí mo ti ń bọ̀ yìí òru lé látòlò kan tí gbogbo wa wá èmi ti mọjọ́ rẹ̀ mo ní ìsì wá sọ fún yín ibi àwọn alágbájá ti ń jà tá ti ń parí ìjà mo ti gbàgbé o mo ti kiri ìjọba àbáyé ẹ máa ń wọ àwọn tàbí léra àwọn náà ti wá ń jà ẹ òdìdí ayé àkùrá ní sọ̀kalẹ̀ bá nẹ́bì lójú ogun ànábì ò gbàgbé lójú kí lápé ṣébi àwọn tí wọ́n ń bára wọn jà ọlọ́run jẹ́ ká mọ̀ pé alóòrùn oríire ńlá ni fún amóríire yẹn díẹ̀ kí a ní ẹni tó bá mọ yìí obì ẹni bá mọ yìí obì ní ṣe ní jáwé so náà gbọ́dọ̀ wá mọ obì ọlọ́lọ́rẹ́ bí jẹmọ́ àwọn anábùwa Muhammad ìgbà mí ìtàn tó já ó tún sùn ó lálàá ó tún rí òrùlé látùlù kọ́dírì ìgbà ó tún dọ́dọ̀ àwọn èèyàn ní wa sọ òru yìí fún wọn bóòrù náà ti jẹ́ ìgbà tóòrù yìí wọ́n wọlé anábì ni á bí mo ti ṣe wá ní wá sọ fún yìí bí ń bọ̀ yìí anábì ni mo rí gbé lóru náà mo sùn àní mo kírun pẹ̀lú yín àmọ́ngbà táàfi yẹn náà sí làtán òjò rọ̀ ẹrọ̀fọ́ wá ń bẹ níbi orí mi àwọn àtàdé wá ń ṣòwò nínú mẹ́wàá gbẹ̀yìn wọ́n sì padà rí àmọ́jọ́ lọ́njọ́ tí òun náà padà jẹ́ kò mọ̀ bọ́sọ̀bùjọ́ ti sẹ́mù òun tó bọ́ sí kódà kò bọ́ sí ọ̀tún òun 24 ọdúgbọ́ olúkílá pé mọ́ ń fẹ́ ilé yìí sọ fún wọn kan tó ti gbọ́ àti ìdáwọn àbá àmọ́ ń ké pé ẹwà táwọn ọ́d tọ́wọ́ sùn ní òru 20 tọ́mọ sóru ọ́sùn lóru 22 ọmọ sóru ọ́sùn lóru 24 ọmọ sóru òru 24 ló bọ́ sí iye o lásìkò àlóbì mọ́sẹ̀rẹ̀ ààrẹ o a ní ẹwà

Owó ẹ̀kọ́ ẹ̀ ló dábúra ẹ̀yìn náà ẹ̀ẹ̀bẹ́ sí ìròyìn ẹ̀bẹ́ sí ìròyìn. Aláàmọ́jú ó bọ́ sí ẹni mọ́ wá tipátipá. Ẹ wà bọ̀ wọ́n mú kan nínú méjèèjì. Káyì mọ̀ pé àwọn àsìkò yẹn á gbọ́dọ̀ sí wàhálà rẹ̀. Gbogbo bàbá wa nínú káfí wá o. Finá fílà wa. Ìrántí Ọlọ́run wa. Àdúrà fi wá. Owó rẹ̀ náà fi wá ìwọ́n tó bá lówó kárí one thousand naira lọ ní jẹun fún ẹni kankan one thousand naira yẹn lọ rèé tẹ́ sí hundred hundred naira tẹ́ bá ti ń kí tàràwì ìtàn òru ti bẹ̀rẹ̀ látàkùkọ mọ́gìrì ẹ̀ ń kí tàràwì ìtàn owó epo mọ́sálásí yìí táwọn afáàbẹ̀ gbádùn sọ̀rọ̀ ní sọ́jọ́ tí wọ́n fi repo mọ̀ dá sí máa fi hundred hundred naira dá sí mọ́sálásí ní àlàálẹ́ bọ́ àbá lè dá sí mọ́sálásí ẹ̀ bá ní àkáǹtì mọ́ kódà àkóso ọ̀rẹ́ náà náà mọ́ transfer hundred naira bí wọ́n ti ní mọ́nù ìwọ tó bá ní ju 1,000 naira lọ mọ tàǹfà one thousand naira àwọn ìjẹ́ náà nìyẹn bá a ṣe máa ń wọ òru lè látù lè kọ́ dírí rèé iṣẹ́ ládáadáa máa ń gbajúmọ́ ìyá náà wá Aisha wọ́n tún wá lọ́wọ́ àtọ́gẹ̀rẹ́ àdínábì tí ẹ dákun àyíkí ẹ bá a mọ̀ mo lè ṣe oúnjẹ òru lẹ́yìn látòlùkọ́ yìí kí lèèyàn máa wí mẹ́ ànábì ni máa wí ni pé Allahumma innaka afuwwun تحب العفو فاعف عنا فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني اجعلوا جماعة اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو fàáfọ́ á ní ẹ̀dàkùn bá ti wí yìí o tí ti wọ́n wà mọ́tò rẹ̀ lọ́wọ́ Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni Allah ẹmọ̀ pé àádámà ń lè sọ̀rọ̀ dáàbà ń اللهم إنك عفو تحب العفو فاعف عني ẹ̀sì dáadáa ọmọ ẹmọ ọ̀pọ̀ àbọ́dọ̀ ẹbí sínú àtọ́kọ́ bí jẹun tí àwọn bí jẹun aláhùnmá ìnaka àfò tó ṣẹgbọ́n àfò fàáfà àmì ó tún dáàbì kó tààrí ọtún dáná lọ́wọ́ aláhùnmá ìnaka àfò tó ṣẹgbọ́n àfò fàáfà àmì ọtún díẹ̀ ọba tó tàbí aláhùnmá ìnaka àfò tó ṣẹgbọ́n àfò fàáfà àmì tí mẹ́wàá gbẹ̀yìn bí bá ti wọlé rèé àwọn oríire yẹn mọ̀jẹ̀ àjọ gbọmọ wa lọ́wọ́ wọn irú ìṣà tààbì ẹni bá tún wá ń fẹ́ oríire tó da tọ́tún lọ́gbọ́n wá bó náà tọ́tún wá ìfà oríire ìfà ń bẹ́nu jẹ dáadáa ìfà tí mo gbẹ́jọ̀ náà ìfà tí a pé ewé burúkú ọbẹ̀ bá máa ń parẹ́ ìwáyìí wọ́n ni ẹni ń wá fà kí ni ṣe àṣẹ́fà tọ́lọ́ nǹkan lẹ̀ ń wá ló

ẹtí wà igbó ti rínú ìrọmọdọ́ọ̀nù láti wá mọ́ ń ṣe orí rẹ̀ bẹ́ẹ̀ láti wọ́n ti kí ni so ìfà pọ̀ nínú rọmọdọ́ọ̀nù nínú ìfà tó wà nínú rọmọdọ́ọ̀nù ó ní kéyìn òun máa gbìyànjú pé kó máa kí ìṣáì pẹ̀lú ìmáàmù ní jàmáà kó kí tàràwí pẹ̀lú ìmáàmù ní jàmáà kó má kúrò lórí ìrun àgbà tí ìmáàmù bá tó parí ẹni bá rírú ẹ̀ ṣe áà ó kú ọlọ́run níbà o ó kó kí ìjọba tí ń sọ túnmọ̀ fún yín anábì lẹ́ni tó bá gbìyànjú tó kí ìṣáì pẹ̀lú jàmá lẹ́yìn imam ògbó lẹ́yìn imam àfìgbà tí ìmáàmù parí anábì ni ó ti parí ìwò ó lè máa sọ̀rọ̀ ó lè máa jẹ́ ó lè máa ṣe nǹkan ní o wọ́n sì máa kọ ládàá pé ìdí kírun ìdí kírun ìdí kírun wọ́n wàá kọ ládàá ẹni tó kírun fáá ilẹ̀ mímọ́ olóṣèṣù lọ́wọ́ yìí kódà kó máa bá yàwó rẹ̀ sùn lọ́wọ́ wọ́n máa kọ́ lára pé ń kírun lọ́wọ́ subhanallah ṣe oríire wa rẹ̀ nínú mẹ́wàá gbẹ̀yìn bóò ní òṣè ní bọ́ ọmọ lọ́wọ́ la sọ bóò o, bọ́ lọ́wọ́ la lọ́wọ́ nìkan ọlọ́pọ̀tà àti náà nìkan nìkan sọ́wọ́ ọlọ́pọ̀ fún aníṣẹ́ àjẹ́nà ṣe ọlọ́pọ̀ fún aníṣẹ́ oríire ṣe so mẹ́wàá gbẹ̀yìn bá nẹ́bí tí wọ́n lónìí ẹ̀rọ yàlọ́wọ́ àìṣà ló sọ bẹ́ẹ̀ ó ní ká nà nàbí yìí sallallahu alaihi wasallam ní dáadáa kọ́lá alẹ́ àṣẹ ó ní tí mẹ́wàá gbẹ̀yìn bá ilé ti dé báyìí ṣàdámi ìjára ànábì ó ṣe yóò mọ jí àwọn yóò mọ jí ọmọ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa irú àwọn àkókò yìí a máa ń jíyàwó ni àwọn àkókò yìí a máa ń jí ọkọ ni tó bá gba ká mú omi ká mọ wọn omi kíra wa lójú tó bá gba kọ́kọ́ bá gbé kílẹ̀ ìwọ́n túnbọ̀ ẹ dìde omi kílẹ̀ tó ẹ dìde ní ẹ dìde ẹ dìde ní bóyá gbogbo owó ọbẹ̀ jẹ́ ẹ̀jẹ̀ kí ní bílẹ̀ gan-an bóyá kò dẹ́ bẹ́ẹ̀ náà bí ọgbà wa sọ yìí ọkọ̀ gbà ah,

oríire mẹ́wàá gbẹ̀yìn ọlọ́mọ́sàdì tó wà lọ́wọ́ oríire mẹ́wàá gbẹ̀yìn ọlọ́mọ́sàdì àṣẹ ẹwádìí àgbìyànjú ẹni bá lè lọ àtìká ohun gangan ní òkèlẹ̀ dání ẹni tí ò bá wá láǹfààní àti lọ fún ọba tí ń kú omi iṣẹ́ láti mọ́gírì máa lọ dé sọ́dọ̀ àwọn àka àwọn àbá àgbà pé akọ́nilọ́lẹ̀ àtìká nípínlẹ̀ yóò kéré ju ìdajì èdè kí àtàṣùbá àti mọ́gbí ìdájì ni òru lé láti lò fọ́dí ìlànà wá tó ká lo ìdájì àti mọ́gbí ìdé àṣùbá olóla púpọ̀ ọlọ́mọdé àti náà fún wa ọlọ́kọ̀ fún wa ṣe olóore ṣe kó fún wa níṣẹ́ àlùjẹ́mìnà ṣe àwọn máa dúró báyìí nítorí àkókò àwọn pẹ̀lú àwọn akẹ́lẹ́ wọn bá wa بمنه وكرمه وعزه وفضله أن يزيدنا وإياكم علما نافعا ورزقا طيبا متقبلا وشفاء من كل داء àwọn bàbá wa imam tí wọ́n jòkó pẹ̀lú wa ọlọ́run bá sáyílẹ̀ sọ lórí ọlọ́run kó jẹ́ kí a tún bọ̀ rí pẹ̀lú ní dáadáa àlékún orí àlékún ọlá àlékún dúró déédé tó jọ ọ̀nà tàbí ìyàbí súnà ọlọ́mọta àtọ́wà sí ìlú ìgbà ìlú àwa náà àlékún orí àlékún ọlá àlékún ìdúró déédé lórí tàwhídì àti súnnà ọlọ́mọta àti fáwọn náà bí báyìí gbogbo náà ta wá pátá gbogbo àwọn wa tó ń bẹ lọ́wọ́ ẹ̀yìn ọlọ́mọta bá fẹ́ ilẹ̀ sọ lórí o ẹ máa ta o ẹ ẹ̀ ní

ìyá jẹ́fẹ́ gbọ́ ìyá wa náà dẹ́rìn rẹ̀ gbọ́ àdúrà tàgbà ẹ mọ̀ sí àdúrà ìdíje ẹ mọ̀ sí ẹ̀yìn wa lọ́wọ́ ẹ̀yìn mo fẹ́ fún ní àdúrà àtajà àwọn ìyàwó gbọ́ ní pé tí ń bá fi fún yín ẹ̀ ní tóògùn <laughs>

ولا حول ولا قوة إلا بالله يا أبو جبان بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله ẹgbẹ̀rún ọ̀sẹ̀ ìtajà kò káńtí mo wí bísmìláà توكلت على الله ولا حول ولا قوة إلا بالله كما بيني mọ́kọ̀ tó máa ń fi owó owó tó ti máa ń ṣe òkú tí báyìí tí ẹgbẹ́ tó bá ilé náà fún yàn ní máa ń kú owó ọjà yẹn lọ ànábọ̀ ìyá bẹ́ẹ̀ bá ilé wígbóná òyí má bá náà ànábọ̀ yóò rà mọ́nà owó yìí kò ní lọ sọ́dọ̀ ẹ̀dì توكلت على الله ولا حول ولا قوة إلا بالله يا ويا باوي يا يا بسم الله أيوة توكلت على الله لا حول ولا قوة

òun ká àtàjà òun tà tó jẹ́ wà ní ọjà wá polówó látòrí bí Òṣogbo ní wọ̀ fọwọ́ a sì mọ̀ sáàbù wá látòkè àárín bí àmọ́ lọ sí ìtòbílẹ̀ mọ́hun náà tẹ̀tẹ̀ àti wá ọjà àbára ní Yorùbá jí àwọn Yorùbá ní ẹni tí ó bá dá sọ fún ni Ah, ah, ìwọ́n tí wọ́n bẹ́ẹ̀ tó ká pé kákàwọ́ tó wọ́n lọ́jà wọ́n mọ̀ ta ìwọ́n tí wọ́n kọ́kọ́ polówó tiẹ̀ yóò ẹnu ní kọ́kọ́ ní pariwo yóò tún gbé mẹtafóònù yóò mọ̀ ní pariwo ẹ yóò gbé mẹtafóònù ẹ mọ̀jẹ̀wó ẹ̀yàwó ẹmọ́gbà kí lélẹ́gbù ẹ̀yìn ẹ̀sọ́ ni bisimilá tawakaltu ẹ̀fí wọ́n lẹ ẹmọ́ kọ̀nfíìsì wọn ẹ máa gbé máa jù ní àwa ọyá ah. ẹ̀sọ́ bí ti wọ́ bisimilá tawakaltu alàláì la hawla wala wọ́n wá ọ̀yá méjì tí wọ́n bá mi sọ kí ní tó tí ń bá lọ tán àwọn ẹran ìyáwa tó kó lè máa wá bèèrè lọ́wọ́ wọn ìyáwa tó bá sì bá ń sọ mo lẹ́bùn tí mo fẹ́ fún wọn yóò fún wọn lẹ́bùn gbogbo yìí Bismillah. Bismillah. توكلت على الله ولا حول ولا قوة إلا بالله آه látọ̀dọ̀ tèmi ń bí mo búyàwó àìní ẹ̀bùn yìí tọ́wọ́ bí ó kékeré ẹ̀lá ìnáwó ẹ̀sùn wọn ẹni tó bá ti wá lẹ́ bèèrè tí ìbá ti lọ jẹ́ ẹ̀bá ara tí mọ́ ẹ̀lọ́ rẹ̀ báyàwó kí náà pèrè jù ẹjá pé lọ́dí bismillah

bákan náà ni a fi àwọn ìtàkùn àti ìgbàsọ́kọ̀lọ́ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀rọ̀ mẹ́tàbà àwọn ní ẹ̀sùn lórí. bákan náà sí àwọn bàbá ìmáàmù ní àyè sí àwa ní òkè ànímọ̀ ìṣẹ̀rọ̀ mẹ́tàbà àṣàyè fún ọba wa. àwọn ìmáàmù wa náà ní onípolópolo ìmáàmù àtẹlẹ àlẹ́ ọlọ́mọ àtàjẹ fún ara àwọn náà pẹ́ kí aláàjẹ káwọn náà pẹ́ ní àyè sí wọn wà ọ̀làdúgbò ọ̀rọ̀ bákan náà sí àwọn ìmáàmù wa under twenty náà bá tẹ̀lé ọ̀hún ìmáàmù àkókò yìí láti sábà ń salókun bàbá wọn náà ọlọ́dẹ sí àárín ọ̀fẹ́ ọlọ́dẹ tó yẹ lọ. ẹ̀yìn àgbà ìbéèrè kó jẹ́ pé àti ìrí àwọn ìbéèrè níbí báyìí àti ìrí àwọn ìbéèrè ní ìgbọ́ta tó gba ìbéèrè a ní àwọn ìkéde àgbọ̀dọ̀ àwọn iṣẹ́ kìkì lè gbàgbé ní ọdún bíi méjì sẹ́yìn níbí náà ni àdúrà àtàjà náà ọ̀sọ̀ ah, náà ní ọlọ́mọṣẹ́ ṣe ní ọrùn wọn láti yẹ. ní on the fifth ní ìbú ṣàgbé ìbú ìbú ṣàgbé na ọpẹ́ fífi mọ́tì onípòlópòló òní ìbú ṣàgbé wà ní on the five wẹ́dínẹ̀sì pẹ̀lú ìrìndàlá ní ẹ̀yìn sọ̀lá tó rà sí náà ní kò sá ìsàìdì àmsà àwọn náà ni wọ́n wà níbẹ̀ wọ́n á bá wa tí ìsìn ìgbàgbọ́ nínú àwọn tíra ọlọ́run ìgbàgbọ́ nínú àwọn tíra bákan náà ní ọjọ́ ẹtí ìwé ní àgòrò mbẹ́sẹ̀ opposite ní gorodo oh, sorry alákòwé ẹ̀ṣọ́ opposite ní gorodo market ẹ̀wá ìgbìmọ̀ ẹ̀lẹ́yìn sọ̀lá tó gbóòrùn Ustaz Sulaiman Amsa láti Yọ̀fọ̀tọ̀lọ̀ Ọ̀ṣun. Ustaz Sulaiman Amsa láti Ìbàdàn, àwọn náà máa ń bá wa bá wa sọ̀rọ̀ ní ibẹ̀. Lẹ́yìn sọ̀rọ̀ àtúnṣe ìrìn òkú ti Asun, lẹ́yìn sọ̀rọ̀ àtúnṣe ní ọjọ́ Tíǹsì, ní ọjọ́ Tíǹsì, Kọ́lákátà ti náà. Ní àwọn Bábùsà Lámọ̀kì náà ni wọ́n bá gbé ìjọ Sunday náà wọ́n ní four thirty ṣé ní náà wà àwọn bábù sálámọ̀sì náà ní ọjọ́ sunday ní bíbù ọba ìṣúlẹ̀kùn àwọn náà ní lẹ́kọ̀ọ́ ní àárọ̀ sunday ní aago mẹ́wàá ustaz ìṣàròkún gbadébọ̀ olówó lágbà sọ̀rọ̀ ustaz ìṣàròkún olówó lágbà àwọn náà ní ọbẹ̀ wá sọ̀rọ̀ níbẹ̀ akọ́ni tó mẹ́sì sọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ nípa kọ́dà rẹ̀ wọ́n ti yọ bá ṣe àṣọ àpàyàpà náà tó ṣe ní rẹ̀. àwọn tí a bá ní béèrè ẹgbẹ́ amúbèrè wa ìbéèrè náà. àfẹ́ muslim community àwọn náà pe dr sharok gbadébọ̀wọ̀jú ní ìrọ̀lẹ́ ọ̀làlẹ́yìn sọ̀lá tó wàá sùn ní ìdúnmàgbèbà jàǹkárà ní ẹ̀yìn sọ̀lá tó wàá ni àwọn dókítà wà ọlọ́run kí o ṣe onírọ̀rùn tó má ṣàṣọra àtàwọn ìgbà náà ara tí a bá tún dìbò èrè ìwé èrè ń débà àbí tí a bá dẹ̀ fẹ́ gbòǹgbò ni láti fún wa àwọn ní gbogbo máa wọ̀ àkọ́kọ́ ìbéèrè tó wà ní báyìí wọ́n ní àwọn èèyàn ní iná máa ń láwọn ṣe lórí àwọn máa ń wá òun wáyé láti ọ̀pọ̀ ní ní mẹ́wàá ìgbẹ̀yìn náà kódà tó bá sì ní ìjọ́sí mẹ́wàá ti bẹ̀rẹ̀ làwọn náà ìgbọ́ bí ìmọ̀ igbó gbogbo ẹ̀ náà ti wọ́n ní ìjẹ́ àwọn èèyàn yìí náà táwọn náà tó lé láti òkàlẹ̀ làwọn náà wá. alhamdulillah rabbil alamin wassalatu wassalamu ala rasulillahi alamin wa alihi wa sahbihi ajma'in. ká máa wá òru láti òkàlẹ̀ pẹ̀lú àǹdùbẹ̀lẹ́ àǹdù àǹkọrin ilé ìgbésẹ̀ làwọn tàbí Muhammad ìjókòó láàrin lábí mọ́tò ìdíkọ́lá ìnábì máa ń lò kódà àgbẹ́bí pàtẹ wà àti kó wá lóòrùn tó wà òun ilẹ̀ ìdátọ̀rọ̀ padà ìjọsìn ìbáadà àti alukoran àyànná fílà àwọn tàbí agbájúmọ́ bẹ̀rẹ̀ ààrẹ ti máa ń ma ọ̀ṣọ́ ju ìyá ọ̀ṣọ́ lọ ààrẹ ìmọ̀ ìsìláàmù ìdánẹ́bùwà Muhammad abẹ́rẹ́ lọ gbogbo àwọn àlùfáà tí wọ́n ti lé yìí akékèké àwíwíwíwí àmọ́ wọn àti kínú

ẹ̀sìn tiwa là ń sọ yìí alùpàájì nílà kó ń bí inú kó ń wá ní ọdún ìdánùpàá ní wí ẹ̀wọ̀n bí afẹ́fẹ́dẹ́dẹ́ nígbà kódà àwọn ara wọn ẹgbẹ́ tó ń tẹ́lẹ̀ lábùrù kọ́ nírí àwọn náà inú bí àwọn náà àyíkí ní yẹn jẹ́ nítorí àwọn rèé nígbà tó ti sínú lànà nábì ẹni tó yẹ nìkan ní à ẹgbẹ́ tẹ́lẹ̀ lábùrù kọ́ nírí ẹni wọ́n gbé pásọ̀ wá bẹ̀rẹ̀ tó yẹ kẹ́ ẹgbẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo lọ sí láàgbọ́ àtijọ́ lọ́dún kan ìlọ́nà àwọn àlùfà àti ṣẹ̀dẹ̀dẹ̀ wá sojú wọn wá narí tiẹ̀ wọ́n ní wọ́n ti mọ̀ lúdì àbá àfọwá jẹ́ àbá ńlá àwọn ọlọ́pàá ló máa ń ṣe bọ́dí gáì fún àwọn ọlọ́pàá tó máa ń gáì bí ẹ̀ báwọn ṣe dé mọ́ sí lóògùn báyìí wọ́n kàn lè lùdì búlẹ̀ àwọn àgbàlagbàlà wọn àbẹ́rẹ̀ ah, ah, alílé ayé òpò nǹkan wá di nǹkan àgbà hmm, wọ́n ti mọ́ lórí ìnàbí wọ́n tó wáyé ìbá ń bẹ́ tí wọ́n ní ìbá fi mọ́ sí ìjà lẹ́gbẹ̀ẹ́ Muhammad bàbá kú àwúlẹ̀ sí mọ́bí lọ́jọ́ yá ìgbẹ́mí tẹ́lẹ̀ rẹ̀ ìjẹ́ tàbíwú kan bá ilé ti bẹ̀rẹ̀ báyìí ní wọ́n ti kí ni yóò mọ̀ sí kùtù yóò mọ̀ pẹ̀jú olóòpẹ̀jú lè ní wẹ̀lé lè lọ́tùrù kọ́ ní pásítọ̀ ẹ̀lẹ́ níbo ló ti tọ́ra wọn ti kára wọn tẹ́lí fẹ́ sọ dídé ọlọ́pọ̀lọpọ̀ sànù wa sọwá mùsùlùmí ẹ̀ráfọ̀ báwo ti súnmọ́ lọ́wọ́ wọn ni ẹja gbajúmọ̀ ọlọ́wọ́ ah, láti fún ọ̀rọ̀ àwọn ṣe kódà ah, wọ́n tún ti àwọn ọ̀pá náà pé àwọn òdua òdua pípò kan so àwọn ìlẹ́jọ̀ náà wà nígbà yìí àwọn ọ̀sán ọ̀gá náà ìlẹ́jọ̀ fún wọn náà. Ramadan lecture. Oòdó àfikún congress àmúwọ̀dọ̀ fún chapter náà ìyá ọlọ́pàá tàbí àlọ́wà. Fídíò kan lọ báyìí bí àfá kan bí àfá àfúrufú àbáyìí ló jẹ nínú adáná ti báyìí ó sì wà nù ẹgbẹ́. Gbogbo àwọn kan báyìí Islam lẹ Yorùbá lórí bẹ́ẹ̀. Gbogbo ilé òde ṣẹlẹ̀ lẹ́nà àbàdàn, polí ṣẹlẹ̀, àwọn ọlọ́gbọ́ta àlọ́wà. Àdídákẹ́ náà ni. Ah, àti lókèrè ọlọ́pẹ́jà tó wà ìgbéyà àti ìgbéyà ráyè láti lè lọ fífi cap torí ọgbọ̀n ọ̀dà wà báwo ló mú ìṣèlú bá òru náà lò. ayọ̀ gbogbo òru yẹn ó gbìyànjú ó wá lókè gbà kò díẹ̀ lọ́dọ̀ ọ̀gá onímọ̀yàn náà fi dà a máa ti wá ń ṣiṣẹ́ bí á pé lọ́ba ni wọ́n gbọ́dọ̀ wà lọ́wọ́ àwọn ọmọ ìnáka àfọwọ́ yòókè gbọ́dọ̀ àfọwọ́ fàáfàá rẹ̀ kó wá sojú kòkòrò lọ́dọ̀ ọ̀gá tó bá ti kù díẹ̀ bá tún bá fẹ́ tó ta mọ́ jẹta láti ní kò fáì àbí four thirty kó fáì láti gbọ́ ga sọ̀rọ̀ kán mọ́ yọ̀ǹda ẹ̀ kó wá bí kan ní amọ́tálásí kan lọ́jọ́ kó ṣe àdúrà tààrà kó ṣe àdúrà tààrà àdúrà yẹn ni kó ṣe títí tó fi jẹ kó wá wọ bẹ́ẹ̀ àti tòun àṣùbà kó máa gbìyànjú lé gbogbo ìgbà ọlọ́mọta fi ní àtúnṣe kan náà oríire pọ̀ gan-an ní ẹ̀rẹ́ ìgbà tó lọ pàdé subhanakallah alhamdulilayi ashhadu an la ilaha أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام